aláṣẹ tuntun lórílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti yan mila àkúnbẹ̀ gẹ́gẹ́ bí adarí àwọn òṣìṣẹ́ pátápátá ní iléeṣẹ́ aláṣẹ orílẹ̀‐èdè nàìjíríà tòun ti akọ̀wé àgbà yányán lórílẹ̀‐èdè nàìjíríà bọ̀dé george olóyè ti pé òun ò kọ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bọ́lá ahmed tinubu lórílẹ̀‐èdè nàìjíríà àjọ nlc ti pa á láṣẹ kí àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́jọ́rú ọ̀sẹ̀ tí ń bọ̀ aya olóògbé timothy adégòkè ti pé oní òun dùn ní kété tí wọ́n pa á láṣẹ gbé ìgbẹ́jọ́ kalẹ̀ pé kí wọ́n lọ́ọ́ yẹgi fún adédọ́yìn lórí ẹ̀sùn ìpànìyàn nínú ìròyìn ilẹ̀ òkèrè ó kéré jù èèyàn tó tó bíi mẹ́sàn-án níye ni wọ́n ti jọ́lọ́bù nífẹ̀ẹ́ nínú ìkọlù tó wáyé láàrin àwọn ọlọ́pàá àti àwọn alátìlẹyìn adarí alátakò èyí tí ń bẹ ní orílẹ̀-èdè Senegal nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà Flying Eagles ló ti balẹ̀ sí Santiago láti lọ́ọ̀rẹ́ ṣe ìgbáradì gbá bọ́ọ̀lù pẹ̀lú ikọ̀ orílẹ̀-èdè South Korea ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV òní lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún 2023 ìròyìn àgbáyé ohun lamuwa fún yín látẹnu èmi sọ́ni Sodiq Abiodun ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ aláṣẹ tuntun lórílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti yan fẹ́mi gbàjàbíàmílà sípò gẹ́gẹ́ bí adarí tòun ti ẹni tí yóò jẹ́ adarí pátápátá fáwọn òṣìṣẹ́ èyí tí ń bẹ ní iléeṣẹ́ ààrẹ bákan náà ló tún yan george akume lẹ́ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ benue gẹ́gẹ́ bí akọ̀wé àgbà yányán lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn méjèèjì bákan náà aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà tún yan ibrahim hasan adija gẹ́gẹ́ bí igbákejì ẹni tí yóò jẹ́ adarí pátápátá fáwọn òṣìṣẹ́ èyí tí ń bẹ nílé iṣẹ́ rẹ̀ bọ́lá ahmed tinubu ni ó kéde yìí lákòókò tó ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà lẹ́gbẹ̀ẹ́ òṣèlú apc pẹ̀lú ìròyìn tó léde látọwọ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé wípé aláṣẹ orílẹ̀‐èdè yìí bọ́lá ahmed tinubu ló ti yan gbàjàbíàmílà gẹ́gẹ́ bí adarí yányán fáwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ tó ti yan igbákejì rẹ̀ ibrahim adija bákan náà ni ó ti yan george akume gẹ́gẹ́ bí akọ̀wé àgbà yányán lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé akume òun ni ó yàn pẹ̀lú àwọn ìjókòó rẹ̀ sípò lóde olónìí. olóyè Bọ̀dé George lẹ́yìn tí ó jẹ́ olóyè lẹ́gbẹ̀ẹ́ òṣèlú PDP ló ti pé òun ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu bóun náà bá ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú òun Bọ̀dé George nínú ọ̀rọ̀ ẹ̀ lákòókò tí ń bá oníròyìn sọ̀rọ̀ ló pé òun ò ní ìkankan sínú tàbí ìkùnsínú kankan pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀‐èdè nàìjíríà ó pẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé nínú iṣẹ́ ogun lòun wà fẹ̀ǹkọ̀tẹ́lẹ̀ àmọ́ lákòókò tó wà nínú iṣẹ́ ológun àwọn máa ń mọ̀ wípé àwọn ò gbọ́dọ̀ ní ọ̀tá rárá fún ìdí èyí ẹnikẹ́ni tó bá wà ní ẹ̀gbẹ́ àwọn òun ni ọ̀rẹ́ àwọn lẹ́yìn tí àwọn lè jàmùpálò ó pé bí Bọ́lá Ahmed Tinubu bá wá bọ̀ àwọn fún ìrànwọ́ lórí bí orílẹ̀ Nàìjíríà yóò ṣe lọ lọ́gán lòun yóò ṣe ìrànwọ́ fún un. Bọ̀dé George pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ fẹ̀ǹkan tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún 2022 wípé òun ò ní gbà kí Bọ́lá Ahmed Tinubu kó jẹ́ ààrẹ lé òun lórí ó pé òun ṣetán láti tẹkọ̀ létí lọ sí orílẹ̀‐èdè Ghana bí Bọ́lá Ahmed Tinubu bá gbọ́ pàṣẹ lórílẹ̀‐èdè yìí. àjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà NLC ni wọ́n ti kéde pé tó bá ti ń di ọjọ́rú ọ̀sẹ̀ tí ń bọ̀ káwọn òṣìṣẹ́ pátápátá ti ń bẹ lábẹ́ àbúradà NLC lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n lọ rèé fìdí mọ́lé kí wọ́n sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́gbọ̀rọ̀ tí di ìgbà tí ìjọba yóò fi padà yọwọ́ epo sẹ́yìn èyí tí ń jà rìnrìn lórílẹ̀‐èdè nàìjíríà àjọ NLC láti ẹnu adarí wọn pátápátá Joe Ajaero ló pé bí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe kéde wípé wọ́n ti yọ owó ìrànwọ́ kò lórí epo bẹ́ẹ̀ tí wọ́n tún fi owó tuntun sórí epo náà òun ló jẹ́ ohun tí yóò kó bá àwọn òṣìṣẹ́ pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ló ṣúyọ ní kété tí wọ́n jókòó ṣe ìpàdé pọ̀ èyí tó jẹ́ ti ikọ̀ tí ń darí àjọ NLC lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó wáyé lólùwà Àbújá o níbẹ̀ ló pé bí àjọ NNPCL èyí tí ń rí sí ọ̀rọ̀ epo lórílẹ̀ Nàìjíríà tí ṣe ṣe àfikún sórí owó epo nílẹ̀ yìí ló jẹ́ ohun tó burú jáì tí yóò sì ṣe àkóbá ńlá fáwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó pẹ́ fún ìdí èyí ìjọba ní láti àkókò yìí ti di ọjọ́rú èyí tí ń bọ̀ lọ́nà kí wọ́n tètè lọ́ọ̀rì wọ́gilé owó ìrànwọ́ tí wọ́n yọ kúrò lórí epo kí wọ́n sì ti dá padà tàbí kí wọ́n kéde owó tuntun míì gẹ́gẹ́ bí owó epo èyí tá a máa rà lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé ìjọba bọ́lá ahmed tinubu ní kété tí ó gbọ́ pàṣẹ tán ní pápá eagle square èyí tí ń bẹ lólùwà àbújá ló kéde pé kò sówó ìrọ̀mọ́mọ́ lórí epo lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó kọjá lọ. aya olóògbé timothy adégòkè ló ti pé inú òun dùn ní kété tí ilé ẹjọ́ ti pa ńlá ṣe gbé àṣẹ kalẹ̀ pé wọ́n lọ́ọ́ rí fún Abdulrahman Adédoyin ẹni tó ó ní iléeṣẹ́ tòun ti ilé ìtura eighteen hotel èyí tó wà ní ìlú Ọ̀ṣun ìròyìn ti ń jẹ ọkọ̀ ní mímọ́ wípé ẹni tí ó jẹ́ arábìnrin náà ìyẹn aya olóògbé Timothy Adégòkè ló pé inú òun dùn lákòókò tí òun gbọ́ irúfẹ́ ìgbẹ́jọ́ tí màmá Adépèlé tó gbé kalẹ̀ Bọ́lá Adégòkè lákòókò táwọn oníròyìn bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ó ṣàlàyé fáwọn oníròyìn wípé láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ló jẹ́ ohun ẹ̀dùn ọkàn fóun pátápátá tóun sì máa ń bòmìjẹ́ lójú lọ́pọ̀lọpọ̀ ó pé àmọ́ pẹ̀lú ìgbẹ́jọ́ èyí tó wáyé ní ilé ẹjọ́ ní ọ̀sẹ̀ tí a wà yìí ló jẹ́ ohun tó dùn mọ́ nínú púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé Timothy Adégòkè òun ni ó lọ sí ilé ìtura Hilton hotel lọ́jọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2021 àmọ́ tí wọ́n kéde pé wọ́n wà ní ọjọ́ kẹfà ní ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2021 Timothy Adégòkè òun ni ó nílò láti ṣe ìdánwò lọ́jọ́ kẹfà oṣù kọkànlá tí di ọjọ́ keje oṣù kọkànlá lọ́dún 2021 àmọ́ pẹ̀lú ìwádìí èyí tí àwọn ọlọ́pàá ṣe ni wọ́n ti rí ẹ̀jẹ̀ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ohun rẹ̀ léyìí tí ó ṣe àfihàn wípé arákùnrin náà ló kú sí iléeṣẹ́ Adédoyin ní Abdulrahman wọ́n pé pẹ̀lú ìpẹ́jọ́ èyí tó wá lọ́sẹ̀ yìí ni wọ́n ti wá pa á láṣẹ pé kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Adédoyin àti àwọn méjì nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ níbi tí wọ́n ti wá padà fi mẹ́ta sílẹ̀ àmọ́ dá ẹ̀wọ̀n ọdún méje fún ẹnì fún ẹnì keje ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin náà lákòókò tó ń sọ̀rọ̀ ó pe inú òun dùn lọ́pọ̀lọpọ̀ wípé gbogbo wàhálà èyí tí bẹ́ńlẹ̀ ti tàn wò ó pẹ́ ní àkókò tí wọ́n ń gbé ìgbẹ́jọ́ ọ̀hún tí wọ́n sùn síwájú lọ́pọ̀lọpọ̀ gbà ní ìlú ọ̀ṣun ló ń bà òun lọ́kàn jẹ́ tí wọ́n sì máa wo àwọn ọmọ náà èyí tí olóògbé ti o fi sílẹ̀ fóun ó tẹ̀wájú wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà pẹ̀lú wàhálà lẹ́yìn tí wọ́n ti ṣe fóun lákòókò tí wàhálà ń bẹ nílẹ̀ àyìnkan tí ó jẹ́ àbúrò olóògbé timothy adégòkè ìyẹn àgàbẹ́bẹ́rẹ́ òun lànà òun náà fi ìdí múlẹ̀ pé inú àwọn dùn nínú ẹbí àwọn ní kété tí àwọn gbọ́ wípé wàhálà ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ ìwá ló tán ó pé inú àwọn dùn bí wọ́n ti ṣe kéde pé kán lè yẹgi fún Abdulrahman Adédoyin ìròyìn náà tún fi ìdí múlẹ̀ pé àmọ́ ẹbí ni wọ́n ṣì ń mọ̀rora gbogbo ìwàhálà tó wọ́n ti ìdààmú èyí tí Adégòkè tí ó máa ń ṣe fún ẹbí àgàgà lórí pípèsè fún ẹbí náà Bọ́lá aya Adégòkè ló pé lọ́wọ́lọ́wọ́ bá ìhòòhùn ṣe ń rí wàhálà lórí títọ́jú àwọn ọmọ èyí tí olóògbé fi sílẹ̀ kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ò kí ń rí owó iléèwé san ó pé lọ́ọ́lọ́ báyìí owó ilé ló ti di wàhálà pẹ̀lú ti owó iléèwé tó jẹ́ tàwọn ọmọ. ẹgbẹ́ ọ̀hánẹ́sì Ìndìgbò ti kéde ohun mẹ́tàlá èyí tí wọ́n fẹ́ látọwọ́ Bọ́lá Ahmed Tinubu aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé Bọ́lá Ahmed Tinubu ló gbàgbára ní ọjọ́ ajé ní pápá eagle square lọ́sẹ̀ yìí lólùlùwà àbújá o ẹ̀ tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ ọ̀hánìzè Ndigbo Okechukwu Izigozoro òun ló fọ̀rọ̀ múlẹ̀dẹ̀ pé yóò dá kí Bọ́lá Ahmed Tinubu kó rí sọ̀rọ̀ ètò ọrọ̀-ajé dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà ó pé àkọ́kọ́ ohun tí ẹgbẹ́ ọ̀hánìzè Ndigbo fẹ́ ni kí wọ́n rí pé ọkọ̀ èyí tí ó jẹ́ ti reluwé ti ń bẹ ní ojúnà Port Harcourt sí Maiduguri ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí pẹ̀rẹ̀wù ó pé ọ̀nà yìí ti wà nílẹ̀ àmọ́ kọ́kọ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ òun làwọn fẹ́ ó pé èyí yóò fún àwọn láǹfààní láti tà àti láti rà èyí yóò sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fúnra ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pátápátá ó pé ẹgbẹ́ indigo inú àwọn yóò tún dùn nígbà wọn bá rí pé ètò ọrọ̀ ajé èyí tí ń bẹ ní ìlú àwọn ló yà lára ọ̀tọ̀ ìzígọ̀rọ̀ tún tẹ̀wájú wípé kí wọ́n tètè mú àwọn tí ó jẹ lẹ́nu lọ́rọ̀ èyí tí ń bẹ ní apá àgúsù ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà sípò kí wọ́n sì má yan àwọn tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀wọ́ lágbani lójú tàbí àwọn kan léyìí tí ó ń bẹ nípò tẹ́lẹ̀ tí wọ́n sì fẹ́ràn ìwà kò tọ́ láàrin ìlú ó pé àwọn olóṣèlú kan wà tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti kó wò sápò bó ṣe wọ́n ó pé kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó má ṣe fi wọn ti ṣe tí wọ́n ti lákòókò tó bá wà nípò ìròyìn ọ̀hún ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ Ndigbo tún tẹ̀wájú pé àwọn yóò fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kí ó ṣe ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC kó mú àwọn tí mo wà nínú ẹgbẹ́ òṣèlú PDP Labour Party àti NNPP náà mọ́ra ó pé èyí yóò jẹ́ kí orílẹ̀ Nàìjíríà kó tètè lọ sókè o pẹ̀lú ọ̀rọ̀ wọn lọ́tí pé àwọn ò ní fẹ́ kí ìjọba tó wà lóde kí ó mú ọ̀rọ̀ ẹ̀sìn bíi ohun tí yóò fa wàhálà lórílẹ̀ Nàìjíríà ó pé kí wọ́n má ṣe gbogbo rẹ̀ lẹ́sìn mùsùlùmí nìkan pé wọ́n láǹfààní láti mú àwọn tí ń bẹ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti àwọn ẹ̀sìn míì náà mọ́ra ó pé fún ìdí èyí làwọn fi ń pèpè kí wọ́n tètè yọ gospel àpagbio gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ adarí pátápátá ní ilégbèmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà. àwọn ọlọ́pàá ti dúró dígàgá ẹnu ilé ìgbìmọ̀ asòfin èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo ìwé yìí ti jẹ́ kó di mímọ̀ wípé ilé ìgbìmọ̀ asòfin èyí tí ń bẹ ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo làwọn ọlọ́pàá ti lọ rí dígàgá lẹ́nu ibẹ̀ báyìí wọ́n pé èyí ló wáyé ní kété tí ìwé yìí kọ́ léde wípé ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìyẹ̀ka ìpínlẹ̀ Ondo Bámidélé olóyè lóògùn ló fi léde pé òun ti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ìjókòó kẹwàá ibú rẹ̀ èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ èyí tó fi léde níbẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ọlọ́pàá ni wọ́n ti dí gàgá báyìí ní iléeṣẹ́ èyí tí ó jẹ́ ti àwọn aṣòfin tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ẹnìkan fi léde níbẹ̀ ló ti pé òun rí àwọn ọlọ́pàá níbi tí wọ́n dúdúró wám wám pẹ̀lú ìbọn wọn lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn aṣòfin èyí tí bẹ ní ìpínlẹ̀ Ondo olùgbéńga ọmọlé lẹ́yìn tí ó tún jẹ́ alága fún ìgbìmọ̀ alábẹ̀rẹ̀ ṣékéré èyí tí ó rí sí ìròyìn fún ilé ìgbìmọ̀ aṣòfin náà ló ń jẹ́ kó di mọ̀ wípé ẹni tí ó jẹ́ abẹnugan bàmídélé olóyè lóògùn ni ò kúrò nípò àmọ́ àwọn kan fi ọ̀rọ̀ yìí láti fi dá gùdù sílẹ̀ lákòókò tí ìjọba ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo. ọ̀gá àgbà tóun ti alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá èyí tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà olúmúìwá àdèjọ́bí ló pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn akẹgbẹ́ òun tí wọ́n jẹ́ ọlọ́pàá ni wọn ò fẹ́ràn òun tí wọ́n sì kórìíra òun púpọ̀ púpọ̀ lórí bí òun ti ṣe ń ṣòótọ́ àti títú àṣírí wọn lákòókò tó bá wà kò tọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gá àgbà olúmúìwá àdèjọ́bí ló fọ ìlédè lórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ Twitter lákòókò tí àwọn kan ń sọ̀rọ̀ wípé níṣe ni ọ̀gá náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n kórìíra rẹ̀ tí wọ́n sì fẹ́ràn rẹ̀ tàbí fẹ́ri láàtàn ẹni tí ó jẹ́ àdéjọ́bí ni ó fọ̀rọ̀ yìí léde lórí ìkànnì abẹ́yẹfẹ́ rẹ̀ Twitter ló pé ó yàwó lẹ́nu púpọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọn ò fẹ́ ṣòótọ́ bẹ́ẹ̀ sì rèé wọn ò fẹ́ hùwà èyí tí ń bẹ lábẹ́ òfin èyí ló wáyé ní kété tí arákùnrin kan Àkàndé Stephen tí wọ́n fọ̀rọ̀ léde láti lọ́ọ́ ba àdéjọ́bí lórí ìkọ́ni abẹ́yẹfọ́ rẹ̀ wípé àwọn kan tí wọ́n jẹ́ ọlọ́pàá tí wọ́n sì jẹ́ akẹgbẹ́ òun ni ń bèrè lọ́wọ́ òun èyí ṣe tí òun fi fi mú ìwà àdéjọ́bí sí orí ìkọ́ni WhatsApp òun èyí tí òun lò ó pé èyí tí ó yà wọ́n lẹ́nu gidi gan tí gbogbo àwọn ìjókòó ni wọ́n ń bẹnu àtẹ́ lòun wípé àti òun àti mú ìwà àdéjọ́bí làwọn jẹ́ ìkàǹkan náà ní ìwà àdéjọbí lákòókò tó ń fèsì ló pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ti bẹ̀ lórílẹ̀ nàìjíríà ni wọ́n ń wùwà kùtọ́ tí wọ́n sì ń jẹ́ káwọn èèyàn máa wò wípé gbogbo àwọn ọlọ́pàá ti bẹ̀ lórílẹ̀ nàìjíríà ní ìwà wọn ò mọ́ bẹ́ẹ̀ sì rèé lọ́wọ́ wọn dúdú pátápátá ó pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fẹ́ràn láti máa gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ò tọ́ ó pé àwọn ọ̀wà yìí sì rèé lòun fọ̀mọ́ sí lórílẹ̀ nàìjíríà níbẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé òun ò ní jókòó tàbí máa wọn àfigbà tí òótọ́ bá lékè iléeṣẹ́ ọlọ́pàá. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde wípé àwọn wá mukaila lamidi tí gbogbo ayé mọ̀ sí auxiliary alága tẹ́lẹ̀ rí tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ yọ kúrò nípò gẹ́gẹ́ bí adarí fún ìdíkọ̀ èyí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ pátápátá ọ̀rọ̀ yìí ni wọ́n fi léde lónìí tí ń ṣe ọjọ́ Friday lákòókò tí wọ́n ń bá àwọn oníwòyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kọ́kọ́ lọ sí ilé ìtura rẹ̀ fẹ̀gbọ́tẹ́lẹ̀ níbi tí wọ́n ti lọ rèé bẹ̀rẹ̀ sí ní kó oríṣiríṣi ohun ìjà jáde lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà yìí níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé bákan náà wípé àwọn ti wá kéde pé àwọn ti ń wá auxiliary lọ́wọ́lọ́wọ́ báyìí láti rí gbogbo ohun tí àwọn rí jáde nílé rẹ̀ ètò ìṣèjì kó padà wá ṣe ṣùtá fáwọn ará ìlú wọ́n pé ní àkókò tí wọ́n lọ sí ilé rẹ̀ èyí tí ó tún jẹ́ ilé ìtura nínú wọn ti padà rí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró èyí tó burú jáì tó sì ṣeé ṣe kó ṣe àkóbá fáwọn èèyàn wọ́n pé láàkókò yìí ní òun fúnra rẹ̀ auxiliary ló sá lọ àmọ́ ọwọ́ bà díẹ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró wọn bíi ìbọn àdá àti oògùn abẹnugọ̀ngọ̀ bẹ́ẹ̀ bá tún gbàgbé bákan náà àwọn tí ń bẹ ní ìlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ẹ̀mú ti bẹ̀rẹ̀ sí ń bà wọ́n lọ́wọ́ báyìí lẹ́yìn ìgbà tí àwọn tí ó jẹ́ alátìlẹyìn fún auxiliary bọ́ta láti bẹ̀rẹ̀ sí yìnbọn pẹ̀lú àwọn ọlọ́pàá àmọ́ lọ́gán tẹ̀ wáyé ni wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá ẹ lọ́ọ́ rí wo fọ́nrán díẹ̀ èyí tó ń ṣàfihàn bó ti kó àwọn ìbọn èyí tí wọ́n rí ní iléeṣẹ́ ti auxiliary jáde bẹ́ẹ̀ sì rí pẹ̀lú àwọn àdá míì ẹ wo díẹ̀ nù fọ́nrán. Auxiliary looms large in Ibadan. He is feared by many, but his wits finally ended days ago when the governor put spanner in his operations. Since this action, the full wrath of the law has been sweeping everything and everywhere linked to the once fearsome leader of the parks. The result is the parade of some suspects arrested by the police who attempted to create civil disturbance in Ibadan. The Oyo State Police Command in its proactive nature while acting on intelligence-driven surveillance, were able to foil an attempt at creating widespread carnage and civil disturbance in the state by some members of the park management system led by one Alaji Mukaila Lamidi, aka Auxiliary. Sequel to the immediate dissolution of the disciplinary committee of the park management system of the state. Governor Shei Makinde had, after his inauguration, announced the dissolution of the park management system, headed by Mukaila Lamidi, popularly known as Auxiliary. The former PMS boss, who was not satisfied with this action, made an attempt to unleash mayhem on some major parts of the metropolis, which was foiled by the police. Were arrested in possession of sophisticated weapons, 724 cartridges, assorted charms, 33 mobile phones, and a sum cash of about 3,450,000 naira. The commissioner of police says auxiliary escaped with some of his boys while one of them was neutralized during the gun duel with the police. He wants residents of the. ó kéré jù èèyàn tó tó bíi mẹ́sàn-án níye ni wọ́n ti jọ́lọ́run nípè nínú ìjà àbùdù tó wáyé láàrin àwọn alátìlẹyìn ẹni tí ó jẹ́ adarí fún àwọn kan ní orílẹ̀-èdè Senegal pẹ̀lú ẹni tí ó jẹ́ adarí pátápátá lórílẹ̀-èdè Senegal ìròyìn ti jẹ́ kò mọ̀ báyìí látẹnu ẹni tí ó jẹ́ alákòóso fọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè Senegal wípé wàhálà ló wáyé láàrin àwọn ikọ̀ kan ní kété tí wọ́n kéde wípé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà tòun ti adarí alátakò èyí tí ń bẹ ní orílẹ̀-èdè Senegal kí wọ́n lọ rè jù sẹ́wọ̀n ọdún méjì gbáko wọ́n pé èyí ni ó ṣe ṣe kó ṣe àkóbá ńláńlá fún kí ẹni tí wọ́n pè ní Sonko Osmana láti tètè díje fún ipò aláṣẹ ní orílẹ̀-èdè Senegal wọ́n pe Osman Osonko ni ó jẹ́ ọ̀kan lára àwọn pàtàkì tí wọn yóò díje dupò gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè Senegal pẹ̀lú aláṣẹ lọ́wọ́lọ́wọ́ Macky Sall wọ́n pe ní kété tí wọ́n gbọ́rọ̀ náà lọ sílé ẹjọ́ ni wọ́n fi ẹ̀sùn kan Sonko wípé níṣe ni ó ń gbìyànjú àti kọ́ àwọn ọ̀dọ́ ní ìwà àti ìdàlúrú èyí tó lòdì sí òfin pátápátá wọ́n pe kété tí wọ́n gbé ìgbẹ́jọ́ náà kalẹ̀ làwọn ọ̀dọ́ ìlú bọ́ láti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ òǹdí ni wọ́n dáná sun èyí tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kódà tó fi dé ti àwọn ará ìlú pátápátá fúnra rẹ̀ wọ́n pé èyí ló tún mú ìjà lọ́wọ́ látàrí àwọn ará ìlú tí ń bẹ lẹ́yìn adarí àwọn alátakò náà pẹ̀lú àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Senegal wọ́n pé èyí ló mú kí ẹ̀mí èèyàn bíi mẹ́ta tó yẹ tara ìlú bọ́ nínú wàhálà náà kó sì tún jẹ́ kí ẹ̀mí ọlọ́pàá kan kóun náà lọ sí i wọ́n pé gbogbo àwọn èèyàn tí wọ́n padà kú pátá pátá níbẹ̀ ni wọ́n tó bíi mẹ́sàn-án níye ẹni tó jẹ́ alákòóso Anthony Diome fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú abẹ́lé lórílẹ̀‐èdè Senegal òun ló pé wàhálà yìí ó jẹyọ ó sì tún bani lọ́kàn jẹ́ púpọ̀ nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjíríà Flying Eagles tó jọ rí wọn ò ju ọmọ ogún ọdún lọ ló ti balẹ̀ sí ìlú Santiago báyìí láti lọ ìbẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì fún ìdíje ètò wọn yóò bá pẹ̀lú ti orílẹ̀-èdè South Korea lọ́jọ́ Sunday tí ń bọ̀ lọ́nà o wọ́n kú pẹ̀lú ìdíje ife àgbáyé tí ń lọ lọ́wọ́lọ́wọ́ fáwọn agbábọ́ọ̀lù tó jẹ́ kí wọn ò ju ọmọ ogún ọdún lọ ni yóò jẹ́ kí ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ máa wàá kò láìpẹ́ lọ́jọ́ Sunday pẹ̀lú ikọ̀ South Korea wọ́n pé ìdíje yìí ló jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà kí o gbáyé bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ìdíje náà ìròyìn pé ikọ̀ agbábọ́ọ̀lù South Korea ló ti kọ́ fi àgbà wọn ti Ecuador fẹ̀gàntẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbá àmì mẹ́ta sí méjì àmọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Fly Eagles torílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n nà ti orílẹ̀-èdè Argentina lámì méjì sódò nínú ìdíje tó wáyé lẹ́yìn tó fún wọn láǹfààní láti wọ ìpele ìkẹta lọ ìròyìn jẹ́ kó di mímọ̀ pé ìdíje náà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 nínú àwọn kókó èyí tí ń bẹ nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i. aláṣẹ bọ́lá ahmed tinubu ti yan gbàjàbíàmílà àkúmè sípò olóyè bọ̀dé george ti pé ó wò ó lọ́kàn láti bá tinubu ṣe bó bá wò ó náà lọ́kàn láti bọ́ òun ṣe àjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà nlc ni wọ́n ti kéde ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ tí ń bọ̀. aya olóògbé Timothy Adégòkè òun ló ti pé inú òun dùn bẹ́ẹ̀ ọkọ̀ òun fúyẹ́ ní kété tí wọ́n dájọ́ ikú fún Abdulrahman Adédoyin nínú ìròyìn ilẹ̀ òkèrè láti mú wá fún yín wípé ó kéré jù èèyàn tó tó bíi mẹ́sàn-án níye ni wọ́n ti padà dọ́lọ́run nípè nínú wàhálà tó ṣẹlẹ̀ láàrin ìjọba tí nípò lórílẹ̀‐èdè àti ìjọba alátakò nínú ìròyìn eré ìdárayá làtún ti mú wá fún yín bẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles ni wọn yóò máa wá kó pẹ̀lú ti ikọ̀ South Korea lọ́jọ́ Sunday bẹ́ẹ̀ wọ́n ti balẹ̀ ti Santiago fún ìgbáradì ìdíje tí ń bọ̀ lọ́nà èyí ló pín ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yìí sọ́ni Sodiq Abiodun òun náà ló ti mú èyí wá fún yín títí gbà míì òun rèé. 老鼠。